أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله أهلا فلن يخلف الله أهله أم تقولون على الله ما لا تعلمون بلى من, من كسب سيئة وحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún ọba. Ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Ọba tó já sí wípé òun ló kù wá lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ ààwẹ̀ tí rọmọdún náà tó fi wá di eighteen lónìí èyí tó túmọ̀ sí wípé láti ọ̀tọ́lá kí ṣe ọjọ́ ọtọ́ ògbè lọ ẹni tó bá fẹ́ ṣe itikaf láti fi wá òun láyé látùlẹ̀ ọdẹ itikaf ń bẹ̀rẹ̀ tó orí gbogbo àwọn òru rẹ tó ti fi sùn kọjá kò sí nǹkan tó burú ń bẹ̀ sọ wá rí ọjọ́ mẹ́wàá eléyìí tó kù yìí ìwọ tó ọba morún sùn dáadáa yá lọ́mọ àsọ̀pọ̀lọpọ̀ àwúsùdì láàyè oorun àsìkò yìí oorun burúkú òun lóorun àsìkò yìí oorun téèyàn bá ń sùn tó bá di wípé òru Lailatul Qadri ó fi gbọ́mọ lọ́wọ́ irú oorun tó fẹ́ kó báyàn níwájú Ọlọ́run tí àwẹ̀ bá ti lè di ogún táàwẹ̀ ó fi parí àárín ọ̀kan nínú àwọn òòrùn yẹn òun ni Laylatul Qadr ọwọ́ lè jẹ́ òru kan nínú àwọn òru tí èéjì ò fẹ́ pín èyí àwọn òru tó jẹ́ odd number ó lè jẹ́ òru 21 ó lè jẹ́ òru 23 àrùkù ó lè jẹ́ òru 25 ó lè jẹ́ òru 27 ó lè jẹ́ òru 29 ó lè jẹ́ òru báwọn ní arínú àwọn onímọ̀ gan sánípòtì ẹ̀ ti ṣẹlẹ̀ bóyá lọ́dọ̀ kan ní sọ́jẹ́ bí òru 24 almohim sórí bábẹ́ká ṣe ń bẹ̀rẹ̀ pé òru wo ní ọ̀dẹ̀ gan ọmọ lóye ṣùgbọ́n tí máa ń fa iṣu ńgbà míì ó lè jẹ́ pé ẹ̀yin kan bẹ̀rẹ̀ àwọn ẹ̀tún ní ìjọba rẹ̀ sí ìdí 25 àwọn kan ní 24 ìjọ tó kìí di 24 àwọn kan ní 23 kọ́mọ̀ wà á jẹ́ pé èèyàn lọ míìsì òru náà sì ni kò pé méjì lọ́dún gbogbo òru mẹ́wàá tó kẹ́yìn òun ni káfí lẹ́kọ̀ọ́ ìjọsìn ọba dípọ̀ náà wo lè jẹ́ tètè wo máa sọ fóònù lọ máa tẹ̀ máa lórí ibú kan bí o lè tètè jí kódà wọn bẹ nínú àwọn ẹni ọlọ́run èyí tẹ̀ wọ́n èé sùn láwọn òru mẹ́wàá eléyìí tó kàn láì látìlọ̀ kọjá ìwé kí lẹ́ máa ń fa àwọn òru yẹn pé wọ́n máa ń fi jọ́sìn fọ́nà ọba àlejò ọlá nìkan sọ wá rí nínú òru tiwa àwọn tó fẹ́ jẹun ó pọ̀ jù àwọn tó fẹ́ ṣàlàyé ẹ̀sìn lọ àwọn tó fẹ́ jẹun ó ṣe kí ni wọ́n pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ ṣe àlàyé ẹ̀sìn so rọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n fẹ́ jọ wọ́n tóbi tó náà kó ìfarabalẹ̀ tó tọ́kàn wọn ni pé sọ́ni àwọn àjàmọ́ rọ̀ṣìdíyà àwọn àjàmọ́ zambakíyà àwọn àjàmọ́ ẹgbẹ́ kan abẹ́ẹ̀fẹ́ kọ́bìrì tiwa ní Ramadan twenty two Ramadan twenty seven wọ́n wà lẹ pósítà káàkiri. Tábà wá lẹ pósítà wọ́n ma wá gbogbo ẹ̀yin mùsùlùmí wọ́n láwọn fẹ́ ṣe làìlásùlọ̀ kọ́dérì wọ́n láwọn fẹ́ kí gbogbo yín kẹ́ẹ̀ wá ṣe donation fáwọn wọ́n wà wó sí òru yín ìlú ẹ̀tí ń fẹ́ẹ̀rẹ́ mọ̀ mo fi àsìkò rẹ ṣòfò mo sì jẹ́ kí wọ́n rò sí àsìkò rẹ abẹ́lọ́ làìlátò lè kọ́ níbi ìbọn mẹ́ta tí èsì ọlọ́fẹ́ aṣètò bẹ́ẹ̀. báwo ni kò wá ń súnmọ́ àsìkò làìlátò lè kọ́ dé à ń sọ fún ọ bí oorun rẹ kú bí oúnjẹ rẹ kú gbogbo ìtọ́lẹ̀ fa kọ́ ọ má rí tọ́lọ́ ọmọ ọba ṣe yá a sọ́ra fún. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن Ìlàákà ìfọ́, ọlọ́run bá ní àwà láyá lámúnà, àmọ́lọ́ àyá lámúnà sọ̀rọ̀ múnà wà máa yọ nínú. A ti ń sọ̀láyé èèyàn bá ń sàlàyé lọ yẹn àwọn yẹ̀wù bí ni àwọn jù ara nǹkan tí wọ́n máa ń ṣe báwọn àti mọ̀nàfìkì pátá wọn tó fi dé pọ̀ àti sàlàyé ẹ̀ kọjá irú àbú èmi tí ó rẹ̀ ó rù tó jẹ́ káwọn àtàwọn yẹ̀wù bí kọjẹ́kọ́rọ̀ àwọn àti mọ̀nàfìkì wọ́n jẹ́ kó jọra wọn àti sọ̀rọ̀ lóyún nínú rẹ̀ bákanáà ni ó wù pé kí wọ́n bá wà lọ́dọ̀ àwọn ẹni ọlọ wọ́n máa sọ pé àmọ́ ná àwọn tó náà ń gbọ́ lódodo wọ́n ìgbà kọ̀ọ̀lá àbàbò ń kílà àbàbò ń kọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ àdúgbò náà. أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوا بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ Tọ́lá tí wọ́n pè lọ́bẹ̀ yẹn ni ọlọ́, wọ́n pè láwùjọ ìwọ̀n Mùsùlùmí, wọ́n bá ti dáwà láàrin àwọn òṣù ẹgbẹ́ wọn, wọ́n máa wá sọ fún wọn bí fẹ́ máa sọ báwọn Mùsùlùmí ni, fẹ́ máa sọ báwọn ẹni ọlọ́run ni, àwọn nǹkan tó lọ́run ọba àlejò ọlá ó sàlàyé rẹ̀ àwọn nǹkan tó wá ń sípayá rẹ̀ fún yín nínú òdòdó pé kùránì ọ̀rọ̀ ọmọ ni àgbébájọ́bọ̀wà Muhammad sọ́lọ́lá àlọ́sọ́lá òjúfẹ́ ẹ̀kọ́ ìlú ọ̀rọ̀ rẹ̀ fúnra nínú àwọn tóra èyí tó ṣáájú wọ́n mọ̀ wá sọ fúnra wọn pé fẹ́ẹ́ lọ tún gbogbo ilé fún àwọn mùsùlùmí ni ليحاجوكم به عند ربكم أفلا تعقلون ẹgbẹ́ káwọn mùsùlùmí kọ́lẹ̀ máa bá yín ájú kọ́lẹ̀ máa bá yín lọ́kì pípí kọ́lẹ̀ máa bá yín jìnnà lọ́dọ̀ wọn ẹ̀ṣù lágbàáyé ọlọ́run bá wá ní máa rẹ̀ ọ̀rọ̀ náà àwọn àtàwọn mọ̀nàfìkì ọmọ ẹ̀yà kan náà ni wọ́n sọ wá sí wọn òun ni tó wọ́n bá ti ní kọ́rọ̀ ọlọ́wọ́n gbọ́rọ̀ mọ́ wọn a máa pẹ́ bí ẹni ọmọ àwọn wọn wọ́n bá wà lọ́dọ̀ àlẹ́bí wa Muhammad sọ̀rọ̀ bá àlọ́ sọ́lá wọ́n ẹni wọ́n máa wá ṣe bí eléṣù tó bá wà láàrin àwọn tó jẹ́ ní ṣe bí ẹni ọmọ lọ́wọ́ wọn bá ti wá sọ wípé awàlá àyà alámúnà ànàwọ̀ àyà alámúnà pamọ́ nínú bí wọ́n ṣe ń pe àmẹ́bì nírọ́ nínú bí wọ́n ṣe ń pe kùránì nírọ́ àfáàní àtúmọ̀ àṣọ́rú ní kúkúrú ìlú Muhammad sallallahu alaihi wasallam وتكذيب به وهم يجدونه مكتوبا عنده gbogbo iṣẹ́ òsì ń pè lórẹ́nu ó ń bẹ nínú tíra àwọn tí wọ́n kà á wọ́n kápá nábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tọ́ta problem lọ́rọ̀ wípé ọmọ Ísírẹ́lì òun

àwọn ní fún wọn ọ̀pá àdá fún mi pẹ̀lú gbogbo nǹkan tó dá mọ́ ọ̀rọ̀ ọ̀rá nínú rẹ̀ wọ́n ní ṣùgbọ́n náà ní orí ẹ̀sùn náà àfẹ́rọ أنهم كانوا إذا تولوا عن أصحاب محمد صلى الله عليه وسلم وخلا بعض إلى بعض فنهوا أن يقبل أحد منهم أصحاب محمد صلى الله عليه وسلم بما فتح الله عليه في كتابه خشية أن يحاد tí àwọn ọmọ àṣà àgbọmọ ọmọ látọ̀nà bá fún àwọn ìtumọ̀ rẹ̀ ní gbígbé àwọn kèké rí àwọn ìyẹ̀wò gbọ́n wọ́n wá ń sọ lẹ́nu wọn tó tó àwọn nǹkan táwọn ń fi pamọ́ pẹ̀lú pẹ́tàwọn tó lè fi kú ìrẹ́bù àlejò wa Muhammad tó lọ́wọ́ àlọ́ sọ́lá apá kan àwọn bá fi ọwọ́ lọ́dọ̀ apá kan àwọn tó di àmì òye wá ń wò wọ́n ń mi bẹ̀ nípa wípé apá kan nínú wọn yóò máa wá sọ báwọn sàábì ànábì sọlọ́lá rẹ̀ sọ́lá pẹ̀lú nǹkan tó lọ́n fi hàn wá nínú síra wọn pé ànábì ànábì nǹkan ní òbí tí ọlọ́run ti ní kìí sòfòrọ́ wọ́n mọ̀ wá jáde pé nípa ìyá káwọn òṣèré bàbá báwọn lọ́wọ́ kìkì lórí tó wà nínú síra wọn àlùmọ́yìn ipa abẹ́rẹ́ níbẹ̀ ni pé àwọn èèyàn ń bọ̀ wọ́n rẹ̀ sí ilẹ̀ lẹ́mìí wọn pé nítẹ́ pamọ́ ọlọ́run ọba mi ọlọ́run ni wọ́n ń ṣàlàyé bí nítẹ́ pamọ́ àti nítọ́ hàn gbogbo ọ̀rọ̀ ọlọ́run ọba lòróró ìwà nínú lórí ó lè ju ọ̀nà láyà àlàmọ́ ọ̀nà ìfipá àbáyé lùlá àwọn ẹ̀yìn wà nínú ọ̀hún láyà ọ̀gbọ̀n tó ìtàn tó ní ọlọ́run lọ bá lè máa gbà. ọlọ́run bá lè rẹ̀ ní wọ́n àṣẹ ní àárín òkè káàdì àṣẹ nínú àwọn tá a fún sí àjọ orí àti nàṣàrà àwọn èèyàn kan jẹ nínú wọn tó fẹ́ pé òmìnirú tó bá sọ pé òmìnirú fọ́nrábalẹ̀ ó ti pé ń bẹ nínú àwọn àbúrò àtàwọn ìṣe àbó ń bẹ nínú àwọn tó kó lọ sínú àbí bí àlọ́ ìwọ̀sọ́wọ́ láàrin ọ̀tọ́ náà àbí ìrò méjì ni ànábì àwọn tí ó farabalẹ̀ ó ànábì tó dájú pé kò lè kọ kò lè kà ọ̀nẹ́pàdì prophet abábàlùkù àdẹ̀bàlùkù tó láwọn kèrè ní kan bẹ nínú ọtí wọn nínú nǹkan tí wọ́n máa ń sọ ọ̀rẹ́gbẹ́ wọ́n wà fún ìlú ìyẹn tó pé ignorant ṣe aláìmọ̀kan ẹni tí ọmọ nǹkan rárá ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé illiterate àbẹ́ntọ́ jẹ́ ignorant so fi yé báwọn kan bá ń tu bẹ́ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ kẹ́rọ nímọ̀ rárá àlọ́bí orí aláìmọ̀kan tó ní mímọ̀ ní gbogbo ẹ̀kọ́ mẹ́fà ayé tí wọ́n wá ń tà nínú nọ́lẹ́jì kó lè lọ kọ lásán yìí ẹ̀kọ́ dájú pé wọ́n fẹ́ kọ olùkọ́ tàbí bí olùkọ́ tó lè ni ọlọ́run ló sọ wípé òun ló kọ alukur'an ìtàwọn ọba sọ òun nìyẹn Muhammad ló alukur'ani eléyìí tí à ń lò yìí ó yà bí ìgbọ́wọ́pá nàbí wa sallallahu alaihi wasallam kò lè kọ nǹkan kan ó nira fún gbogbo kèfèrí ayé láti wá pàrọ́ mọ́ nàbí sallallahu alaihi wasallam ànàbí yulumi àṣẹ ànàbí tọ́já sí wípé kò lè kọ nǹkan ni tí wọ́n bá ti ẹ̀fẹ́ parọ́ máa pòun ló kọ alukuraan gbogbo ayé sọ wípé àhàzà rọ́jù àwọn àhàzà ọmọ nǹkan kọ dáadáa kò lè kọ nǹkan àìlè kọ nǹkan yẹn jẹ́ lè sọ pé òun ló kọ alukur'an àwọn tó sọ bẹ́ẹ̀ gan ọlọ́run ọba gbẹ̀nu wọn sọ̀hún bánàbí sallallahu alaihi wasallam kò lè kọ nǹkan àáfàá a sọ yìí ni àáfàá wa mùjáhìdù sọ irú ẹ̀ ni wa àbúlá ńná sọ irú ẹ̀ ni wa irú ẹ̀ làwọn náà sọ wa kọ̀tádà àwọn náà ẹ̀

ìyẹn wà nínú nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé àáfàá ní kódà ń tá a sọ yìí òun náà ni ń tọ́já sí pé wàhùwà tó ìrún fi kọ́ọ̀lì yìí tààlà òun ni tó fojú hàn nínú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n bá sọ pé láyà àlàmú nálùkìtàbí àṣehun ò tiẹ̀ mọ nǹkan bó o la ṣe ń kọ nǹkan wọn ò mọ́ o tọ́lọ́wọ́n bá sọ pé àṣọ ń bẹ nínú wọn àwọn òmìjúùn àwọn èèyàn kan tọ́já sí wípé láyà alámúnà kìtàbà ìlà àmàní asọ́nbẹ nínú àwọn alùlì kìtàb ọ̀nbẹ nínú àwọn christians ọ̀nbẹ nínú àwọn jews àwọn tó jẹ́ ùmẹ̀jú náà àwọn tí ò lè kọ sọ̀rọ̀ pé yorùbá sọ pé kò máa kọ kò máa kà tó bá ti lè mẹ́nìkan tó já sí wípé kò lè kọ ní tó túmọ̀ sí ni wípé ó ń tàn kò lè kà ṣùgbọ́n gbà míì ẹlòmíì lè kọ kò lè kà ìgbà míì ẹlòmíì lè kà kò lè ṣe kí ni kò lè kọ ṣùgbọ́n èyí tó kọ́mọ̀ jù ni pé tó bá lè kọ èdè kan yóò lè ṣe kí ni yóò lè kà á wámi ni ọmọ omiyo nàlá yálà mọ̀ nàlùkẹ́ sábà ìlà àmàlẹ́. وإن هم إلا يظنون àfáà ní àṣọ ń bẹ nínú àwọn èèyàn yìí àwọn tó já sí wípé òmè yú àwọn ẹni bí lè kọ nǹkan ẹ bá gbèrò nǹkan wa bẹ́ẹ̀ ni kí wọ́n kọ́ àti kọ́ pírọ́blẹ́mù ní fún wa àáfàá níwúrẹ́ ni tí ọba lè kọ́ náà máa ń pè báyẹn sọ́jà ti pé máa ń láyà tù wà láyà ọ̀tọ̀ kò lè ọ̀tọ̀ nǹkan kọ́kọ́ nǹkan sílẹ̀ báyìí ká sọ pé ń tọ́kọ òun lélẹ̀ ilá àmà ni àáfàá nítumẹ̀ náà ni wípé ilá àmà níyù àhàdì àbí ilá kọ́wọ́láyẹ̀ kò lónà bí àfùwá èyí ń kẹ́dí máa àyàfi àwọn àdápárọ̀ wọn àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan òun ni tó bá ti yàtọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀fì nǹkan mìíràn sílẹ̀ àti kí ni ọba fẹ́ ká gbọ́yé níbẹ̀ yẹn wọ́n mi ni wọ́n mú ọ̀nẹ́yùnà láàyà àwọn dínà sára àwọn tó já sí pé wọn ò lè kọ nǹkan kan lẹ̀ tí wọ́n bá fẹ́ kọ nǹkan lẹ̀ tí wọ́n tí wọ́n máa kọ́ lẹ̀ nírọ́ àáfàá ní àṣẹ kìí ṣe pé táyì lè kọ ṣùgbọ́n wọn ò lè kọ nǹkan gidi wọn ò máa nǹkan gidi kọ nítorí wọn máa ń kọ́ lẹ̀ òun náà nírọ́ òun ni nǹkan tó takọ ń tànà bí wa sọ́nà lọ́wọ́ àléwọ̀ sọ́nà òun ni nǹkan tó já sí wípé ọ̀sọ̀ àáfàá ní kọ́rùn lámúyù sọ́dí kúrọ̀ súlán àrùsálàwúlọ́wù wàlákìtàbán àrùsálàwúlọ́wù fàkátàbù ìtàbán bí ẹ̀dì àfá aláwọ̀ èèyàn yí ó táàbí ní omi yú na yẹn ìjọkan ni wọ́n wọ́n èé gba ń tọ́lọ̀ tọ́lọ̀ ń bá náà wọ́n èé gbàgbọ́ lódodo bákan náà sí àtọ́gbà fẹ́ra wọn wọn èyí gbàgbọ́ lódodo ìyẹn lọ́wọ́ àfà bàkátà mú kí tá wọn ń in wọ́n wá lọ ọkọ̀ àárọ̀ kan pẹ̀lú ọwọ́ wọn fún mọ̀kọ́lù lè sọ́fà wọ́n wá sọ àwọn johan àwọn yẹpẹrẹ ìjọ pé azami ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ ń wòye o ọlọ́run ọba àlekè ọlá ló ti wá gbogbo àwọn tó bá ń ṣe báyìí àfọkùnrin mu ni wọn. òpònú èèyàn ni wọ́n wáyé ní ohun ìlà ọgbọ̀n àbá ní àbámọ̀dá nìkan ni wọ́n wúlò fún ìtọ́bájọ náà òdòdó kò lè tọwọ́ wọn ṣe ìtọ́bájọ náà òdòdó wọn lè rí ìtọ́bájọ náà tọ́lọ́hùn kò lè jáde lẹ́nu wọn ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظن ọlọ́run bá wá gbé wá sẹ́gbẹ̀ gbogbo àwọn tí bá ń sọ tọ́lọ̀ wọn sọ gbogbo àwọn tó bá fọwọ́ àwọn akọ sí àárọ̀ wọ́n wá pẹ́ lọ́rọ̀ lọ fọwọ́ ìlú náà ṣòwò náà na-ahaza ila. ọzimnya pọ ụụa anịrata ọhụrụ ere baahụọlilaawaeụhụe a eje waụya ọaji dinwea ọgbaa n'ime ụlaja nama watilamụ ìráre àti pípàdánù kọ́ máa bá àwọn èèyàn kan àwọn wo ni lèlẹ́bí mẹ́ẹ̀kẹ́ tó gbòòrò máa ń kè fáàrà bí àìgbè àwọn tí wọ́n kọ síra lápọ̀lọ́ ara wọn wọ́n kọ irọ́ wọ́n wá ń pè lọ́rọ̀ ọmọ wọ́n ní wọn ọba yìí wọ́n lọ́lọ́ ọba ọlọ́run ní fún mẹ́rẹ̀ kọrọ̀ náà bá mi nìrin dè láà wọ́n wá ń sọ pé ọ̀rọ̀ tẹ́ ń wòye o ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá àfáà wà ní kẹ́bíbí àlọ́lọ́ àwọn làwọn tí ń pe àwọn èèyàn lọ síbi àná lọ síbi òjò lọ síbi irọ́ lọ síbi tí ọ̀fẹ́ sọ̀rọ̀ ilẹ̀ wà á kọ́lá aláàrùn náà sì lórí bá fi wọ́n wá ń jẹ àmì jíjẹ dúkìá ọ̀run òrùka lọ́nà àárọ̀ ìwàlúwáyé náà àbáà ni tí ń jẹ́ wáìlú tí wọ́n sọ fẹ́ wáìlú òun náà ni àlùmùlà ìparẹ́ àdìmá píparun wáyé àfẹ́lùmọ̀ tó ń mọ̀ ṣòro tó ń fi rọgbà àbáà lọ́rọ̀ kan tó gbajúmọ̀ nínú ọlọ́gbọ́n wá ni. ọlọ́run àbí ọlọ́run wá níbi wáyé mọ́mọ́dì àpàdé mọ́dì àṣọ àbá nírú àwọn èèyàn yìí tí wọ́n bá wá fọwọ́ ara wọn kọ̀ rọ́jọ́ wọ́n wá èèyàn tí bá lọ́rọ̀ àwọn wọ́n wá sọ lẹ́nu pé وويل لهم مما كسبت أيديهم وويل لهم مما Ọlọ́run kó bá wá rí bẹ̀rù àwọn tí wọ́n ń parọ́ yìí torí kí wọ́n lè bá àfihàn lọ́wọ́ nìyẹ́sà lóbìnrin gbọ́mọ̀nà kọ̀ nílá kẹ́lì sàlẹ̀ owó owó díẹ̀. Àbátà òbí di àgbàmọ́nì, àwọn tá a àwọn àwọn yìí wọ́n kọ irọ́ tí wọ́n wá kọ wọ́n rà á ọlọ́run ló ti wá nígbà táwọn kún àgbékè sọ̀rọ̀ ọlọ́run kan lè bá a ọlọ́run níbi ló wọn ọlọ́run ìparí òun ọlọ́run ìgbé òun ọlọ́run kó máa bá wọn pẹ̀lú àwọn nǹkan abú eléyìí tí wọ́n ń fọwọ́ wọn kọ wà wáyé lọ́lọ́rọ̀ ìmọ̀ràn yẹ sí gbogbo abẹ́ẹ̀rí nǹkan bá ìdíbò wọn ọlọ́kọ́ máa bá wọn lórí iṣẹ́ ẹ̀bú eléyìí tí wọ́n ń ṣe a ti mọ̀ báwọn tó ń ṣerú iṣẹ́ ẹ̀bú yìí ọ̀run náà ni àwọn áàdùn kìtà àwọn ala àláwọn èèyàn yìí sábà akọ wọ́n kọ́ yègbè ọ̀rún náà wọ́n nínú làárọ̀ wọ́n wá ń tàbá àwọn alárúbáwá wọ́n wá di tó náà wọ́n náà wọ́n ní àìndì ńlá wọ́n wà á tọ́lá àwọn alárúbáwá bí fẹ́ orí ẹ̀mí olúwa sọ fún mi wípé sọ fún yín báyìí ọlọ́sìn ni wọ́n pa fọ́wọ́ ìrọ̀lẹ́ làwọn وويل للذين يكتبون الكتاب بأيديهم وويل لهم وويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. A ní ìparẹ́ ìjìyà ẹ̀mí ọlọ́run òfin ẹ̀mí ọlọ́run kó máa bá wọn lórí ìfẹ́ burúkú eléyìí tí wọ́n ń ṣe. wọ́n tó wá ń pàdánù lẹ́nu wọn máa wọ́n kéde rí abáwá rí bẹ́ẹ̀. wọ́n wá ń sọ lẹ́nu wọn wà kọ́ọ́lù látàmọ́ sàrẹ̀ nàró ilá àyà máa dọ́ọ̀dà. wọ́n ń sọ lẹ́nu wọn títọ́ sí ẹ̀rí ẹ̀yìn bẹ́ẹ̀ sọ fáwọn lẹ́nu. àbá ti ẹ̀wọ̀ náà ó ti iná ò lè iná wa a lè mà láàánú àbí fáwọn ọjọ́ tó ló ń kà fọjọ́ fún àpàkà sọ́rìndà lọ́yà àdà ọlọ́run ní ẹ̀bá ìdí tó wọ́n ṣe wọn tàbí òun burúkú أتخذتم عند الله أحدا فلن يخلف الله وعده ọba dájú bọ́lọ̀ ló fún ní láti ó báyẹ ọdún ìlú tàbí ọjà ń bá àgbò rẹ̀ àmọ̀tẹ́kọ́ lóòrùn náà làmọ́ ìmọ̀ sọ fún wa pé náà lọ́lọ́ ìmọ̀

فهو كني 1000 year يوم في النار ọjọ́ kan nínú ọ̀nà wàyí náà wọ́n yẹ pápá tó àyè arínú àdúgbà ọ̀dà bí ọjọ́ méje bá ń kàwá yìí ọ̀rọ̀ wọn kọ́ takura wọn àbí ọ̀takura wọn ọ̀takura wọn ọ̀rọ̀ ni wáyé ó máa ń dà máa ń àwọn ilé ìwárí sí wípé tó ọjọ́ kan tàwọn odidi ọjọ́ méje ni wá sọ áyà kankalẹ̀ wàkọ́ọ́lú àwọn wọ́n sọ lẹ́nu wọn pé láńtàmọ́sà náà àyà máa wọ́n ní iná ò lè ra wọn iná ò lè já wọn àfi fún ọjọ́ péréte torí pé wọ́n ti tà wọ́n jẹ pé gbà díẹ̀ ni ọlọ́run ọba wa ń jẹ́ kó yé wọn pé nǹkan ń sọ yìí ò rí bẹ́ẹ̀ ìwà ànábì bá ní sọ fún wọn kó láà tàkà tọmọ ìndà lọ àdá fàlà ìyókò lè lọ àdá amọ̀fẹ́kọ̀ọ́ lóhùn àlàlọ́ ìmọ̀ láàtàlà. ọlọ́run ọba ní tọ́lọ́run lọ́tọ̀ àdéhùn fún wa tọ́já sípàdé ọlọ́run ọba àdéhùn tí ò kí ń yẹ̀ ni àbí wọ́n ń dàdà pààrọ̀ fúnra wọn àbí wọ́n ń sọ ntánmà nípa ọlọ́run fúnra wọn èèyàn sì lè mọ sọ́jú ìyá ọ̀sọ́ lọ ntánàbí ọlọ́run bá fi pọ̀ lọ́hùn àbó béèrè lọ́dọ̀ ọlọ́run fún wa tó lọ́lọ́run ọba àbúrúfẹ́ fún wa òun náà ni.

máa látàlà mú nẹ̀ǹtẹ̀ nímọ̀lẹ̀ wa ń sọ ìyẹn ọ̀nà ló ti kọ̀ rẹ̀ torí pé àwọn kọ́ lọ lọ́run àbáwọ̀ bàbá ní ìmúráìnà àwọn kọ́ lọ lọ́run àwọn kọ́ náà dá sánmà àwọn kọ́ náà dálẹ̀ ọlọ́run ló dá sánmà ọlọ́run ló dálẹ̀ tọ́ba wa rí ọ̀run. Àtọ́kùn òòrùn náà làwùrọ̀. أو تقولون على الله ما لا Àbí wọ́n ń sọ sáà nímọ̀ nípa ọlọ́run ọba ní. Kálọ́rọ̀ ọba ti bá wọn sàdé èyí wà ọlọ́run kọjá bá Ṣùgbọ́n tọ́lọ̀wọ̀n bá bá wọn sàdé ti wọ́n ń dá ọba ní. àfáà ní kí wá làwọn àǹfààní kámú láti inú ọdíra bàbá wa Muhammad bọ́nà sọ́ọ́lẹ̀ Al-Uthaymin nínú tíra bàbá sọ́ọ́lẹ̀ Al-Uthaymin bàbá ti sàwọn àlàyé kan fọ́ wa tí wọ́n fẹ́ ká fi gbọ́ yé àwọn ẹ̀kọ́ tó ń bẹ nínú àwọn ááyà olówó rèébíye èyí tá a ti tú lọ nítorí káwọn àfáà ká máa sàwọn àlàyé yìí fọ́ wa òun ni pé kò sóore níbi tẹ̀síìrì kàtà a wá gbọ́ tẹ̀síìrì yẹn àwa lè fapọ̀ mú òkun yọ ìyẹn ní máa ń fà pé wà àwọn àfáà wa ọlọ́mbà ní ìsàwọ́lẹ̀ ẹ̀sẹ̀ olórí wọ́n máa wá fún wa pé wà mí fà wá ìdè làáyà nínú àwọn ẹ̀rí àbí nínú àwọn àǹfààní bàbá lálàkọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú àwọn àǹfààní sáàárí dìmọ́ ọ̀run ni wípé anna filiyahu di monafikin àtẹ́bímọ̀ sáàpù kìí wà láàrin àwọn bá ajẹ́ mùsùlùmí monafikin náà ń bẹ láàrin àwọn tó jẹ́ yòówù jàmọ́ tó ń gbá mi lọ bàbá ni wà mí ń tàjá yá yẹ̀wú dí ìṣìyí àti nínú àdámá àti ń tà àti màmá àwọn yahudi ní ká máa jàǹbá cheating yahudi máa ń jàǹbá ní àbòsí òun ni yahudi máa ń ṣe wà nínú ẹ, nínú ẹ̀ anna bá bọ̀ orí ẹlú mọ̀ bá bọ̀ alábàáyá kan wọ́n ń bu kan nígbà tó sọ òdodo fún nígbà tí wọ́n tẹ́rí padà lọ sọ́dọ̀ wọn wá búra wọn tó wọn fẹ́ gbòdòdó. anna lè ilmà nínà ìfàtàì àbíkọ́ ọmọ nǹkan kan arakọ́lọ̀ ń sínà orí fún ni arakọ́lọ̀ ń sí payá nǹkan fún òun ni ò gbọ́ ilé yìí ó yà bí òye wà mí ní á nínú ẹ̀ anna múmínà wàlkáfírọ̀ yàtàhàjá ní àìdàlọ́yọ́mọ̀ nìkìyàmọ̀

alẹ́dínà yàtàkìdúnà ní sọ̀lẹ́ èyí ìsìnlá anáàlẹ́ àbáwọn yẹ̀wúdí òmùgọ̀ ni wọ́n àwọn tó dá sí nínú tó ń ṣe nínú ọ̀fẹ́ wọn òun náà ní kí ni ìsìnlá anáàlẹ́ kọjá pé wọ́n wà mú sí wọn babaláre náà ni àtàná wà lálẹ́ áfíríkà àti ọpọlọ dá yóò ọmọ ọlọ́pọlọ

wọn àmọ́mọ́ gbàtà náà bí ni wà níní á nínú rẹ̀ na òbí kùlì yẹ̀wúdì aláfáàrífì bíbú àwọn yẹ̀wúdì gbígbẹ́nu wọn sọ lórí wípé wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run pọ̀ wọ́n yí wọn tànà ọmọ rí dárí ẹ̀sẹ̀ ìrìnàjò wa nínú lọ́mọ rí dárí gbèsè wájú wa wọ́n ti tọwọ́ bọ̀ kò ní wọ́n gbà fáwọn lẹ́sẹ̀ ìfàtò òmòrìn ẹ̀yìn mẹ́lá àáfírin lẹ́pẹ́ ìmọ̀ ọlọ́run ìmọ̀ tó kárí ni àbá ìmọ̀ ọlọ́run ṣe kí ni aṣọ níjẹ́ òní ìpín nínú àkídà àwọn àbá alò tó ná ti wà jàmáà òun ni pé allah ò

níbo lọ́lọ́run ọba wà o Allahu fi sámà wà áhàtọ̀ bí kò lè ṣe àtọ́lọ́run ọba fúnra rẹ̀ gangan bí záàtì ilmọ́kọ̀ dátà ọlọ́run fúnra rẹ̀ lọ́ba mímá sámà lọ́lọ́run ọba ló lọ ibẹ̀ lọ́lọ́run ọba wà ṣùgbọ́n mọ́ ọlọ́run ó wà níbi ó wà bàbá lára sáà gbọ́dọ̀ mọ̀ nìyẹn ó ti ń sùn wà ní ní alára ẹ̀ náà ni pé àlùwàáìdù aláàmọ̀ká alábá ti amúrí láì azàwájálá àdéhùn yà gbogbo ẹni tó bá ti takùtọ̀ ọlọ́run ó jìyà lọ́dọ̀ ọlọ́ bàbá ní lára rẹ̀ òun náà ní ibẹ̀ ẹ̀rí látọ̀dọ̀ àwọn Yẹhudi òní júnà àwọn tí ò lè kọ tí wọn ò sì lè ṣe kí tí wọn ò lè pa bí máa ń ṣe láti lè ní yìí ipò ọ̀rọ̀ ọba tí wọ́n sí ipò ẹjẹ́ ọ̀mà ọkọ̀ máa ká ní tó yà bí òye bàbá ní wàrá yá làmúnà kìtàbà ilà àmá ní wọn àmá nǹkan kan àfi tíra àti àbámọ̀dá ọlọ́run bá wá ń jẹ́ kó lè wà nínú àyà yẹn bàbá ní ntaari ń bẹ̀ ní wípé àti kìrọ́ àbìdú ní fámìlì máa ná kí ó ti fáyìlì kàkàdé nágbàdérò wọn ọgbọ́n kankan yé gbogbo dábàá sọ fún wọn kò yé wọn bàbá ní wáyé orílẹ̀ àgbò náà àbáwọn kèfèrí tà ń sọ yìí wọ́n kẹ̀ máa ń dábàá lásán ni torí pé lẹ́yìn àlè ń sáànà lẹ́bí láyé arífo ilá láwùjọ láìsà ìdá àwọn ilmọ́ ẹni tí ọba máa tó ń rí báyìí ẹni tó jáde pé òun gangan ọmọ nǹkan kan lára rẹ̀ náà ni wípé ẹ̀rí ẹni tí ò máa kọ máa kà ẹni tí máa kọ máa kà wọ́n ń ròyìn rẹ̀ pẹ̀lú irú nǹkan tí a sọ yìí àfáà làgbọ́dọ̀ yìí dámù máa ń láyà àtàríbì máa rí bá ti máa ní kìtàlélà ẹni tí bá lákàkọ́ sáwọn àtúmọ̀ ọ̀rọ̀ àwọn àtúmọ̀ tí

ìwáfílìmọ̀ wá pọ̀ nínú ìmọ̀hánì wà láfà àfà wá ń sọ wípé láìsàrí àálìmí ni a ń náwó láyé fámù ìmáná torí kò ní gbọ̀tùmọ̀ yìí àfà wá ń sọ wípé nínú ìrọ̀lámà ẹ̀ráhùn ní mímọ̀ ájímọ̀ wá nínú ìmọ̀kọ́ lídà fẹ́ni tí ń kọ́ sí èèyàn láyò àdìbílẹ̀ òlàmà kìí ẹni tí ń kọ́sẹ̀ àfáà kan kìí so ní mímọ̀ rárá kìí ṣe kí ni ló so ní mímọ̀ bàbá níwà mí ni á lára àwọn àǹfààní èyí tá a rí dì mú nínú àwọn àyà àti àkàyí alwàáyì alálẹ̀dí iná yẹ́ tó wúnà lè ti sábà bẹ̀rẹ̀ dì àdéhùyà àdéhùn fáwọn tí wọ́n kọ kùránì pẹ̀lú ara wọn wọ́n wá ń sọ gbọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá ó mọ́ káàdì ìlú onírọ̀ ni wọ́n bàbá ní lára rẹ̀ ánà orí ẹ̀fọ́ alúnà dáálíkà ní ajílẹ̀ rẹ̀ áásà gbogbo tí wọ́n ṣe wọ́n ṣe torí ìkàlẹ̀dẹ̀ lórí wàlìmọ́lù àtòwò wàlìjá àti bàbá ní wà nínú ààrẹ náà ní ánà dúnyá kúlà náà máa bálàgá fàíyà pọ̀lú mọ́ àṣẹ bí ilé ayé ṣe wọ́ pọ̀ kó ṣe wọ̀ kọjá pé nǹkan yìí ó kọ̀ annal jaza bi hasadil amal irú iṣẹ́ tí èèyàn bá ṣe ládá tí ó gbà lọ́dọ̀ ọlọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àǹfààní èyí tí àwọn àfáà tí wọ́n ló wà nínú bàbá nílá rẹ̀ náà ni anna òkú bátàlá kọlù àlálọ́ ìgbèrè àìní mo rò kọ́kọ́ tá bá ń sọ yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa tẹ̀síwájú tó bá di ní ọ̀la pẹ̀lú ẹ̀ndọ̀ ọlọ abẹ́rọ ọlọ́dí a ṣàṣeyọrí láyé àtijọ́ ọgbìn ìdẹ̀ àkùnránà wọ́n tẹ̀lé kọ̀ọ̀kan ti wá ní ọmọ aná jẹ́ kárí ìyọnú rẹ̀ asetokawahatụrụbụ nne soba ha nara di ka ọnere zapi hahụ n'ahịa si ụ gwasa na hị yaọụe walaahụ nee